عباد الله حجاج بيت الله الحرام لا ريب أن الحج من أفضل الطاعات وأجل القربات أجل القربات التي يتقرب بها المسلم إلى ربه بل هو عبادة من العبادات التي افترضها الله وجعلها حيد الدعائم الخمس الذي يرتكز عليها الدين الإسلامي الحنيف وقد ثبت عن النبي صلى الله عليه وسلم في أحاديث كثيرة ثبت عن النبي صلى الله عليه وسلم في أحاديث كثيرة ترغيب أمته في الحج وحثهم على هذه الطاعة العظيمة وبين لهم ما يجمونه في الحج من أجور عظيمة وثواب جزيل وغفران للذنوب روى إمام مسلم رضي آه، رحمه الله في صحيحه أن النبي صلى الله عليه وسلم قال لعمر بن عاص عند إسلامه أما علمت أن الإسلام يهدم ما قبله وأن الهجرة تهدم ما قبلها وأن الحج يهدم ما كان قبله فإن الواجب عليك أخي الحاج وأخت الحاجة أن تحمد الله سبحانه وتعالى كثيرا على هذه النعمة التي من عليك وهي نعمة عظيمة بتوفيق من الله سبحانه وتعالى لأعداء هذه الطاعة والقدوم لتحقيق هذه العبادة والتشرف برؤية بيت الله العتيق بيت الله العتيق الذي هو قبلة المسلمين في مشارق العرض ومغاربها وأعلى من ذلك عباد الله الوقوف في عرفة في يوم الذي وقف فيه نبينا محمد صلى الله عليه وسلم والذي يعتبر يوم عيد الأسبوع عن يوم الجمعة والذي يوجد فيه الساعة وهي ساعة الاستجابة وقد وفقنا الله بهذا الموقف بموافقته ما يوم الجمعة عباد الله اعلموا أن هذه الفرحة ليست هي الغاية الغاية هو القبول فأسأل الله سبحانه وتعالى أن يتقبل من الجميع اللهم تقبل منا حجنا اللهم تقبل منا حجنا اللهم تقبل منا حجنا اللهم تقبل منا إنك أنت السميع العليم برحمتك يا أرحم الراحمين آه، أدعوكم ولو باوا jama ní àpapọ̀ ẹja sí alhamdulillah ẹja sí alhamdulillah alhamdulillah rabbil alamin ọlọ́run wa dúpẹ́ fún ọ èyí tí a ń dá ọpẹ́ fún ọ̀pọ̀ àlè kásán àwọn ìdí ọpẹ́ wa òun náà ni wọ́n ti ń kà látàárọ̀ ọlọ́run kádàrá ó tún mi àtẹ̀yìn mọ́ olóríire tí ọlọ́run ní kó ṣe ájì yìí lọ́dún yìí ọjọ́ tèmi àtẹ̀yìn táwọn retí tí wọ́n fi ọwọ́ bọ ìwé oríire wa tí wọ́n bá ní stamp ẹ̀ pé àwa lọ́lọ́run lọ́dún yìí ọjọ́ náà lọ́lọ́run ni wọ́n bá wà láyé yìí bọ́jú òní bá wáyé. bá a ti soríire tá a kúrò lórílẹ̀ wa dé àyè yìí bí ọba bá wa láyé wọ́n lè kàkọ́ọ́lẹ̀ àníyàn fún wa wọ́n lè kàkọ́ọ́lẹ̀ pàdún lókè àràfá wa gbàdúrà wa oníkẹ́ni kọ̀ọ̀kan wa ká lè dùn sí àyè àlùbáríkà wa níbẹ̀ yìí bá a bá mọ gbogbo ẹ̀ nínú oríire tá ààyè yìí náà ni aṣáájú ẹ̀dá anábìwá Muhammad òun ló ti dúró tó ti ṣe hajjul akbar ájì tí ò sí kan tó tún tóbi mọ́ láyé ibẹ̀ ló ti dúró tó ti ṣe ààyè yìí náà ló ti ṣe ájì tó ṣe tó dágbére fún ayé àwa náà wá rè lónìí. ọlọ́run kádàrá pẹ́ẹ́nì kọ̀ọ̀kan wa náà ká wà láàyè yìí èyí tó tún fi ń jóríire wájú òun náà ni ọjọ́ òní tọ́lọ́run tún ní kó ṣe déédéé ọjọ́ jímà bí wọ́n bá ní dèdè ọjọ́ òwò náà ni ànábì sí ájì ẹyọ kan ẹnu wá gbà ká sọ wípé irú ájì tánàbí ṣe òun la ṣe wàlàkínà alhajju laysa kalhajji. a lè pẹ̀rù ájì ànábì tó ṣe ọjọ́ tó ṣe la ṣe ṣùgbọ́n sájì wá ṣe déédéé ájì tánàbì bí. gbogbo ẹnu làwọn náà fi lè sọ wípé kò jọra wọn. alhajju laysa kalhajji tó bá jẹ́ ti ṣe ájì lé àná òun làwa náà fẹ́ ṣe lónìí ó dá mi lójú pé kì í ṣogun lọ́gọ̀ wa tọ́wà ìní ọ̀wà kò ń ṣogun lọ́gọ̀ wa tá a wá yìí láwà nítorí wípé àwọn ti fi ayé àtẹ̀mí nafsun wa nafis ẹ̀mí wọn àti gbogbo tó dáa nísẹ̀mí ayé wọn àwọn ti fi fọ́lọ́ àwọn ìwé yìí wò tó bá jẹ́ pé bó ti ṣe òun ló ní lásìkò tiwa yìí náà díẹ̀ nu wa ni ó lè wá láti mọ̀dínà tá a ti wá ràkúnmí òun làná fi gùn láti bẹ̀ débi báyìí ìrìn bí ọjọ́ méje òun ló fi rìn láti mọ̀dínà kó tó dé ibi báyìí bí ànábì bá wá rìn mọ̀dínà sí bíbáyìí lọ́jọ́ méje báwọn bá rìn láti nàìjíríà débi báyìí bóyá bí oṣù mẹ́fà ọdún kan bóyá ń bẹ lójú ọ̀nà rí bẹ́ẹ̀ gbogbo wa kọ́ lè wá ohun ìwà ṣe sinmi ọkà hajj wípé ọtí fi sinmi díẹ̀ lẹ́nu iṣẹ́ iṣẹ́ tá a wá ṣe tóbi ju ìrònú yìí lọ innamal alhajj iṣẹ́ ọmọ yàtọ̀ pẹ̀lú àníyàn tẹ́nì kọ̀ọ̀kan tí bá fi ń ṣe é àníyàn tẹ́nì kọ̀ọ̀kan wa tá a gbé wá bíbà yìí òun ni ó ṣokùnfà tíṣẹ́ ládàá ti ṣéèdù tí ó fi ju ti amúrù lọ àjọ lọ́sọmọ́dì ni àjọ dasọ́bọ́ra ni ṣùgbọ́n ṣeéṣe kàmẹ́gbà ládàá kan náà ó ṣeéṣe kí ládàá wọ́n mọ̀ rí bákan náà bẹ̀rẹ̀ látàníyàn tí kálukú wa tààmú kò nílé káwá wa débi iṣẹ́ tí à ń ṣe nígbà tá a mò ń kí wa ní kú oríire látara wípọ́lọ́ subhanahu wa ta'ala ọlọ́ọ̀dà fẹ́ni kọ̀ọ̀kan wa káwà lókè àràfà lọ́jọ́ òní ọlọ́run fún ọ wa. bírú ọjọ́ méjèèjì yìí bá pàdé tọ́papọ̀ bí àmọ́ kankan nípẹ́ pé oore èwo ní bẹ́ẹ̀nbẹ́ amọ̀pọ̀jọ ọdún méjì lọ́papọ̀ nítorí pé gbogbo òyòkù tá a máa wí kò sí òǹtẹ̀ tó gùn tọ́lá làáfíà ó ṣe déédéé ájì ọgọ́rin àti méjì ọ̀rọ̀ tí ò sóǹtẹ̀ tó gùn ni tó ní àlàáfíà bá àbáwá tiẹ̀ rí òǹtẹ̀ tó gùn ájì wa kẹyìn kó ṣe déédéé ọgọ́rùn àádọ́rin àti méjì òǹtẹ̀gùn wípé ọdún méjì pàdé lọ́jọ́ kan náà fún wa ìbùkún ni fún wa ààyè táwa yìí ààyè tí àwọn tí wọ́n ń ṣe ẹlẹ́sìn wa tí wọ́n mọ yí ẹ̀ lọ́jọ́ tí aṣíwájú ẹ̀dá tó wà níbẹ̀ Yahudi kan ọ ń sọ fún aṣíwájú wa Umar bin Khattab kọlọmba ni yọ́nú sí ó ní rẹ amirul mu'minin ayatun fi kitabikum aya kan bẹ́ẹ̀ nu tírà yín law alayna ma'shara yahudi unzilat latakhadhna dhalika yawma 'ida aya yìí tó bá ṣe àwa àgbáríjọ yahudi òun láàyà yẹn sọ̀kalẹ̀ fún nírú ọjọ́ tó sọ̀kalẹ̀ ọjọ́ náà ọjọ́ ọdún la máa fi ṣe. aṣíwájú wa Umar ó bi yahudi yìí léèrè wípé àyàwó láàyà tó ń wí ọláyà náà ni al-yawm akmaltu lakum dinakum wa atmamtu waraditu lakumul ìsìlámà dìínà ọláyà yìí ni níjọ́ ọláyà yẹn sọ̀kalẹ̀ irú ọdún òní ta wà ń bẹ̀ yìí ọjọ́ tó síwájú ẹ̀dá tó wà ní òkè àràfá tó ṣe débi ọjọ́ jímọ̀ báyìí ọjọ́ náà lọ́lọ́hún ní òní yìí òun mi mo lórí. Yahudi yìí ní tí àwọn bá jẹ́ pé àwọn nírú àyà yìí sọ̀kalẹ̀ fún nírú ọjọ́ náà ọjọ́ ọdún làwọn ò bá mu. ṣùgbọ́n níjọ́ náà Umar bin Khattab kọ́ba ni yọ́nu sí i ó ní inni èmi Umar tó ń bi léèrè la a'rifu al-yawma alladhi nuzilat fihi tilka al-aya. àyà yìí mo mọ ọjọ́ tó sọ̀kalẹ̀ àyà yìí ó sọ̀kalẹ̀ bí arafa yawma juma òkè arafa tànàbí ṣe tó jẹ́ déédéé ọjọ́ jimá ọjọ́ náà láyà yìí sọ̀kalẹ̀ ìrònú tiwọn yàtọ̀ sí tiwa ẹ wò báyà yìí ṣe dùn tó ó pòwe àṣeyọrí ó pòwe oríire ọlọ́run ti pé ẹ̀sìn ọ̀sẹ̀ ṣe pé ìdẹ̀ra àwọn sọ̀hábà níjọ́ táwọn gbọ́ wọ́n yàtọ̀ sáwa Umar ibn Khattab ẹkún ní sun gbogbo àwọn èèyàn dunnú Umar sunkún wọ́n wá bí Umar pé kí ní lẹ́kún ọlẹ́lẹ́ yìí ọ̀tá yọ wọ́n ni kí ló dé tí ọ̀tá yọ ọlọ́run ti gbé ẹ̀sìn wa ọlọ́run ti sàṣẹ pé ìdẹ̀ra lé a lórí Umar ní kẹ́ mọ̀ wípé gbogbo nǹkan láyé nìyí tá a bá sọ pé ó ti pé ìtumọ̀ rẹ̀ ni wípé nǹkan mi ò lè kún mọ́ ohun tí ó padà máa ń ṣẹlẹ̀ ní kábùkù ọmọ bá ń tó ti pé obìnrin pàṣẹ wọ yìí ti pé ohun tí a máa retí ní ìsìn látara ẹ̀ òun ni kò máa dínkù ọwọ́ dínkù náà títí débi tó fi dínkù débi tó dínkù dé yìí oríire ni fún wa bí ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run ní ká wà lókè àràfá ọjọ́ tọ́lọ́run pé ẹ̀sìn fún wa ọjọ́ yìí àwọn àlùfáà àjọ yé wa wọn lóun lọ́jọ́ tí ọlọ́run pè ní ọjọ́ tí ó sì gbẹ̀ tọ́lọ́run fi búra ọlọ́run ní òun fi àbí ọjọ́ èyí tó jẹ́ òǹkà tí ó lè pé méjì mẹ́ta tọ́lọ́run lòun fi búra wọ́n ṣẹ́fọ́ wà lóun àwọn míì nínú àwọn àfáà wọ́n gbà pọ́jọ́ yìí gan tá a wà ń bẹ̀ yìí a lè pé lọ́jọ́ ẹlẹ́rìí tí yọ jẹ́rìí lẹ́nu kọ̀ọ̀kan wa lórí ọlọ́run kó ṣàánú wa èyí tó ṣe pàtàkì fún wa òun náà ni kálukú wa kágbáyé yìí ká sunkún ẹ̀ṣẹ̀ wa sọlọ́run lọ́rùn kèé sún wá yọ bá a ṣe sọ fún wa pàápàá jùlọ gbogbo àwa alálàájì Ọ̀ṣun ẹ̀jẹ̀ ayọ̀ àṣìṣe ni àìrí lẹ́tà pé wọ́n gbà á àti ìláyọ̀ ó dìgbà tí a bá tó rí lẹ́tà pé wọ́n gbà á nígbà yẹn la tó láyọ̀ gbogbo táwọn ẹni ìṣáájú máa yọ̀ ọ́ lé ohun tó ń túwe àṣepẹ́ẹ̀sì ni ọjọ́ ayọ̀ ó ń bọ̀ níwájú bí àwọn olóye bí wọ́n ṣe sọ́pọ́jọ́ ọdún mùmí ní. bíi mẹ́rin márùn ni ọlọ́run mọ́sálá ìjọ ọjọ́jọ́ ọdún fẹ́ni kọ̀ọ̀kan wa ọjọ́ ayọ̀ wa ni yọ́ọ̀mùn òun ni gbogbo ọjọ́ tó lọ́n bá kádàrá tilẹ̀ mọ́ báyìí mi àtẹ̀yìn láyé táwọn tí wọ́n kọ burú tí wọ́n wá gbé gègé kọ fún apá náà tilẹ̀ ìjọ náà fi sún tilẹ̀ tún fi mọ́ tí kọ fún wa ọjọ́ ọdún ọdún ọjọ́ ọdún ọjọ́ ayọ̀ wa kejì ọjọ́ ẹ̀sìn lọ́jọ́ òní fún wa ọjọ́ kò ń sojú ayọ̀ kò ń sojú gbàtà bá wa kírun tán ó lè mọ bí mọ́ra wa bá a bá dunnú ká dùn ká tún rẹ̀ dẹ́sẹ̀ yọ ọmọ torí sẹ́là ṣe yìí ìṣe látẹ̀wọ́gbà ọjọ́ kejì tó tún jẹ́ ọjọ́ ọdún tí ọlọ́run subhanahu wa ta'ala tó bá gbé ẹnìkọ̀ọ̀kan wá tó pè wá sọ́dọ̀ tá a wá bọ́ sínú sàárè sàárè tó jẹ́ wípé àyè tó tóbi ní òwe rẹ̀ náà láti pa yó níjú ẹnìkọ̀ọ̀kan wọ́n bọ̀ ọbẹ̀ ìtààmù lọ́bẹ̀ náà lọ́wọ́ lára wa yìí ká lè máa rántí rẹ̀ níjú abábọ́ ọbẹ̀ dọ́jà ó ní ìfún pínpín tí wọ́n pàdé mọ́ yàn mọ́jọ́ pàdé mọ́ wa. àwọn tí ó nífọ̀ tí wọ́n lè ká tí wọ́n lè fi họ́ wọn ò mórí mẹ́ o. sáàdù bùnú mahad níjó pò láyé ṣáìdẹ sàbùrún na malak janazata seventy seventy thousand sàbùrún na alifu malak seventy thousand malayika bí ìsìnkú ẹ̀ ẹ wo yẹ àtàkọ́lé tó ń ti bẹ́ẹ̀ ó rí pípadé sàárè mọ́yà ohun tó lé ní táwọn èèyàn máa ń bẹ̀rù bọ́lá ọ̀bẹ wá báyẹn ṣe tó láàyàn wọn ò ní bí ìyà tí ń bẹ́ẹ̀ nù sàárè bí wọ́n bá ń sọ̀rọ̀ yìí ẹlòmínú wọn máa wọ wípé ta ló dénú sàárè nínú àwọn àfáà ẹnu wọn dùn torí pé ìyà kan bẹ́ẹ̀ àyà pọ̀ nú alukur'an tó ń ṣe ìsìnbátu wípé ìyà ń bẹ nú sáré tí dúró omi yóò lè ṣe yóò lè sọ́tẹ́ ọlọ́ni wọ́n mẹ́ni àròdà àǹdíkiri fa iná láwùú mà ń ṣàtà dánkà ọlọ́ni gbogbo ẹni tí ó bá tẹ̀lé rántí mi tí ẹ fẹ́ gbọ́rọ̀ mi ọlọ́ni tá a ṣe fún ni pé mà ń ṣètò dánkà ìsẹ̀mí ẹ̀ ájò fún àwọn àfẹ́ ẹ̀sìn wọ́n ní kẹsẹ̀ láyé mi ní nínú sàárè ni nínú ẹ̀rí pé yẹn nínú sàárè ni kí ni wọ́n fi gbé munasaba àbí sílà ọ̀rọ̀ tí ó kù lẹ́yìn ẹ̀ òun ni wọ́n fi gbé tọ́lọ́lọ́ ni wà nahshuruhu yawmal qiyamati àmà ọmọ ẹ̀ gbọ́dọ̀ àlìkìyàmà ni lẹ́yìn tí a bá jó rí fún wípé tìyánu sàárè á tún gbèdìdé ń jọ àlìkìyàmà ní gbèdìdé àfọ́jú bẹ́ẹ̀ tí ẹ̀ wáyà tàbí fi wa fi anfusikum afala tubsirun ọlọ́run ti ń fa àwọn ìṣesí kọ̀ọ̀kan ó ti fi pòwe fún wa àmọ́ sùn àmọ́ ńlá ẹlòmíì inú wa lè lálàá tí ó bara rẹ̀ bá a ṣe wá mọ́kà yìí fóun bara àwọn oníwájú ọba mọ́kà táwọn jọ ń jẹun tó ń nù ṣùgbọ́n àgbà tí ó yí lọ́ba ríra rẹ̀ pé ó lòun ọ̀tí ẹ̀kọ́ nàìjíríà nínú abọ́ oko kan lòun wà. kúrò níbi tó wà tó fi bára rẹ̀ níwájú ọba mọ́kàtí ẹjọ́ jẹun kí lọ́lọ́ mú lọ ẹ̀mí bẹ́ẹ̀ ni ọba ti kú tán kò sí tọkọ lọ́wọ́ pẹ̀lú bọ́dì mọ́ ohun tó kù tán lọ́wọ́ máa díìlì pẹ̀lú ẹ̀ òun lẹ̀mí wa èèyàn lè sún gbà míì tí ó bára rẹ̀ lọ́gbẹ̀wọ̀n ọlọ́mọdé àwọ̀ tí wọ́n gbé wọ́n gbìyànjú káwájú ẹ̀ pé fi síbísì gàrí nù tó máa mu. nígbà ọba kí ìkẹfọ tó fẹ́ máa mú ní ọ̀yájú lọ́bàrà rẹ̀ nílé rẹ̀ pé ọlọ́mọ ṣeun àsomọ́ òsì lọ́gbẹ́ wọn kí ni ó mú lọ ẹ̀mí ẹ̀ òun ni wọ́n lọ jẹ́yà bọ́lá bá wá lè yàn bi ìyá sàárè ọdún ni sàlàyé là kẹta fún tá a bá fọwọ́ ọ̀tún gbàwé wa ọjọ́ ọdún ni ẹnì kan ò ní kọ́ yẹn bí ó ṣe fọwọ́ gbàwé ẹ̀ iṣẹ́ kálukú ní ọkọ̀ bẹ́ẹ̀ yẹn bá jẹ́ wúre fún ẹ̀ ní ọ̀nà ọwọ́ ọ̀tún wa kulla insani alzamnahu ta'irahu fi hulqi wa nukhriju lahu yawma al-qiyamati kitaban yalqahu manshura iqra kitaba Allahu ọlọ́mọsálá ìsàánú ẹnì kọ̀ọ̀kan wa lọ́jọ́ náà bẹ́ẹ̀ yẹn bá rọ́wọ́ ọ̀tún fi gbà wẹ́sẹ̀ ọjọ́ ọdún ni o ọlọ́njọ́ ọjọ́ ọdún fún wa èyí tó kù ní ọjọ́ ọdún oníjọ́ táwọn kan bá lọ ná ọlọ́run bá tò wá mọ́ máa ná bọ́lọ́run bá bá yẹn ṣe toríra rẹ̀ lọ́mọ àlìjẹ́nà ọjọ́ ọdún ni àwọn tí wọ́n béèrè lọ́dọ̀ wa tá a fi ń ṣe ájì ọ̀pọ̀ tí a fi ó ṣe nínú sẹ̀mí ayé wa wọ́n fẹ́ ká fi ájì wa ìjèrè ìyọ́nú ọlọ́run àti dàlájì báyìí pẹ̀lú dúdú wa lókè àràfá gbogbo sẹ́yìn okùn tó kù tá a ṣe a fi parí iṣẹ́ tòní ni àti sẹ́pẹ̀ ní aláàjì báyìí torí alhajju àràfá kò sí ti ń jẹ́ àjì jàràfá lọ ọlọ́run ti sọ wádà aláàjì báyìí àkíyèsí tó kù ni pé ànábì dúró bá a ṣe sọ fún wa láàárọ̀ bí wọn bá ti ṣe gbogbo àdúrà àti ìrun tá a fẹ́ kí tán kọ́mọ́sẹ́ ní kankan nu wa tí yóò fàsìkò lẹ̀ láti dúró díẹ̀ kóhun náà nàró ọrùn bọ́ síta ọ̀tẹ́wọ́ sí ọlọ́run nítorí wípé àlùkù fún bẹ́ẹ̀ àràfà àmọ́ dúró ni kọ́mọ́jà gbogbo ẹ̀ láàbì ṣe ìjókòó tá a fi bẹ ọlọ́run ọlọ́mọsàlá ìgbàdúrà wa. wọ́n fẹ́ kátàrà ájì yìí ríyọnu ọlọ́run níbo láti wá rí wọ́n ní man hajja walam yarfuth walam yafsuq raja'a ka yawmi waladatuhu. gbogbo ìwà ráhùnráhùn tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wọ́n bá bọ̀ tẹ́lẹ̀ àti dàlájì o àsìkò yìí náà ní kẹ́nìkọ̀ọ̀kan wa kámọ́tún ba fáìlì tẹ́ ẹsẹ̀ fẹ́ sí fún wa. gbogbo fáìlì èyí tí wọ́n fi ń bá ní kọ̀wé ṣe wá bọ̀ tẹ́lẹ̀ ọlọ́run ti ní ẹ sọ alhamdulilah láti ìsìn lọ nwa ẹsẹ̀ bá ní mú fáìlì tuntun tí wọ́n ẹsẹ̀ máa fi kọ́sẹ́ kálukú wa wá wo ohun tó fẹ́ wọn máa kọ́ bẹ̀ bóun láṣẹ ọnu ọlọ́run ojúlówó tara ẹ̀rí ọnu ọlọ́run lẹ́sẹ̀lá òjẹ̀zá ilẹ̀ ìjẹ́nà bọ́lọ́n bá lè fún yàrá jì í ṣe dáadáa kọ̀ lẹ́sẹ̀ kan jàlìjánà ọlọ́run lọ ọlọ́run kó ṣe bẹ́ẹ̀ fún wa. ájì yìí rasulu karim sallallahu alayhi wa sallam ọjọ́ oyè wa pé yọdún ọlọ́run lọ́ga jù ànábì nígbà tí gbogbo ọmọ àlìjánà bá wà àlìjánà tán ọlọ́run tó mi àtẹ̀yìn mọ́ wọn ọlọ́run subhanahu wa ta'ala yóò máa sọ fún wa wípé halitashitahuna ṣe àn ṣe tó ń fẹ́ mi béèrè kankan lẹ́yìn àlìjánà yìí tẹ́fẹ́ sẹ́mi yìí tún tẹ̀mọ́ kankan lẹ́yìn àlìjánà yìí tẹ́fẹ́ fa uzi fa azidukum aw fa azidakum bẹ́ẹ̀ bá fẹ́ bẹ́ẹ̀ èmi ọlọ́run ilé yín kún lóńkún tẹ́ bá tún fẹ́ lẹ́yìn àlìjánà yìí àwọn àmọ́ sọ fọlọ́ pé rọ̀bánà ọba wà o. ومن فوق ما أعطيتنا دخلنا الجنة ماذا نشتهي بعد الجنة kila tó fẹ́ máa tó pa afẹ́ lẹ́yìn àlìjẹ́nà á ti wà àlìjẹ́nà kò sí tó tún tó mọ́. kọ́ọ̀lù ọlọ́wọ́ wa sọ fún wa jọ́nà wípé rẹ̀dẹ̀wáni àkùbà rẹ̀dẹ̀wáni àkùbà ìyọ́nú ẹ̀mí ọlọ́run tóbi dúró iṣẹ́ àjìtá wá ṣe yìí wọ́n ní àwọn àṣẹ nítorí ká lè rí ìyọ́nú ọlọ́ni lẹ́yìn àjì ọwọ́ àkùsẹ́ tí kálukú wọ́n máa ṣe tẹ́nu kọ̀ọ̀kan wa tá a fi rí ìyọ́nú ọlọ́run ọlọ́mọṣálá ìjẹ́ kárí àwọn àṣìṣe àjì nítorí ká lè lékún nípa ìyọ́ ọlọ́run kèé ṣe torí ọkọ̀ náà ló kù tí wọn ò fi pè mí ẹlòmíì torí ẹlẹ́wọ̀n wájì pé gbogbo oyè mo ti gbà alárànṣe àdínì ìwà àdínì balógun àdínì ṣùgbọ́n kú aláàjì ìràwọ̀ pẹ̀ ni wọ́n ti gbà ṣùgbọ́n wọn ò tí ì fàláàjì wọn èfi pè mí torí ẹ̀rẹ́ lomi fi wá eléyìí kí pàtàkì ohun tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wọn torí àjì yìí ká máa fi wá òun ni ìlékún ìpayọ̀ ọlọ́run ohun tá a fi máa bára sọ̀rọ̀ gbogbo gbani bẹ́ẹ̀ yàn ọ̀bájú olúgbéraga gangan gbólóhùn kápẹ́ kábẹ̀rù ọlọ́run kéèlè lẹ́ńbí èèyàn ọlọ́run ògbà tí wọ́n bá sọ fún ẹnìkan pé tẹ́kìlá bẹ̀rù ọlọ́run àkàtúntìhún ìṣẹ́tù bìlìkìtì bó ṣe rò pọ́hùn tó yóò wo rẹ̀ pé èmi lọ́ọ́ sọ̀rọ̀ bẹ̀rù ọlọ́run ibi tá a kéwdé àwọn máa ṣe wáàsí bẹ̀rù ọlọ́run fà ibi asúnmáwá àfáàdé yìí ìgbéraga kéèjì èèyàn ó lè tẹ̀síwájú níbi dáadáa kálukú wa ká bẹ́wù mọ́tòmọ́tò ká bọ́ọ̀lẹ̀ fọlọ́wọ́ bá wa iṣẹ́ tí wọ́n fẹ́ kájí òsè fún wa rèé kọ́kọ́ wa ìmánì wa kí ìmánì wo àwọn padà lọlé ọlọ́run jẹ́ kí lọlé wa kọjá rọrùn lẹ́yìn ájì kò sí tí wọ́n bi wá má ní rọrùn lọ òun dé òun dunnú mo fẹ́ kọ́ àwọn èèyàn ní ẹnujọ kí wọ́n bá mi yọ àwọn àfẹ́sì ní kò sí kankan ọ wà nínú àwọn wàláìm tí èèyàn lè ṣe ṣùgbọ́n kèése yìí tó fi gbẹgbẹ́ kèése yìí tó tún fi báàjì jẹ́ tọ́jà pé ń dọ́nà láàjì ti tán kèése lẹ́yìn èyí tẹ̀yìn ó tún ṣe tí ó fi gba ládàá tí ó tara àwọn tó kó lẹ́nu jọ tí ó tún tara àwọn gbaládá lára wọn. kìí ṣe ìsáàmù àrètí wípé ọtí àjẹun náà ni kò fowó lẹ̀ ti fi lọ. tàbẹ́lẹ̀ yìí tó dé tó jẹ́ pé jímọ̀ pa ọ́ ó ṣe déédéé jímọ̀ ó kò ń wówó màálù kò tí wọ jímọ̀ ó ti parí ájí o ájí ti tán bẹ́ẹ̀ ọlọ́mọsàlá ìsànú wa ẹ jẹ́ kápá yọ ọlọ́run lórí gbogbo tẹ́nìkọ̀ọ̀kan wọ́n máa ṣe ìbẹ̀rù ọlọ́run òun náà ni wọ́n fẹ́ kí a tara iṣẹ́ àjì mú ọlọ́mọsàlá wa ní ẹrú tí ó bẹ̀rù rẹ̀ ọlá àti tóbi ọlọ́run àbí ọlọ́run fún gbogbo èyí tí wọ́n ti ń ṣe ládùá látàárọ̀ fún ìjọba wa ìpínlẹ̀ ọ̀ṣun ìjọba náà ọlọ́run má jẹ́ ó àṣàdúrà fún gómìnà wa ọlọ́run ọba tí ó ṣe gómìnà wa bó ti ṣe àárín òun àtọ́lọ́run ọba rẹ̀ náà ló bọ́lọ́n bá sọ̀rọ̀ fún yàn ẹni tí wọ́n dùn máa jù náà lè èèyàn méjì náà ni èèyàn méjì ni gbogbo àwọn yòókù máa ń gbà fọ́lọ́hún látara oore tọ́lọ́n bá ṣe fún yàn ni èèyàn méjì tí ń dùn máa jù náà lọ́ba tó sọ̀rọ̀ fẹ́ ni ó ṣe fún àtẹni ó ṣe fún èèyàn méjì tó dùn máa jù nu gbogbo èèyàn yòókù ń gbà fún ọlọ́hun látara tọ́lọ́hun ṣe fún tọ́ ni ọlọ́hun ìfẹ́ rẹ̀ tó ní sí wa tó fi ṣe dáadáa yìí fún má yọwọ́ ọ̀fẹ́ náà kó nínú sẹ̀mí ayé wọn. ìwọlọba tó wàá máa fún àwọn tó fẹ́ràn láṣeyọrí láyé àtàlùkìyàmà bá ní fún wọn láṣeyọrí dáadáa sí i. bá a ti ṣe fún wọn aṣẹ́kárí gbogbo àwọn tí wọ́n jọ ń ṣèjọba ọ̀dọ́dọ̀ kọmíṣánná wa tí wọ́n jẹ́ adarí wa fún iṣẹ́ àjì yìí kọmíṣánná wa dekrola, ayédùn mọ̀jẹ̀ máa padà sí aburú bí mo ti ṣe fún yín mo ṣe fún kọmíṣánná wa alim tí wọ́n wà pẹ̀lú yín àpadà sí aburú òní tọ́ sí yín lábẹ́ bẹ́ẹ̀ mo ṣe fún gbogbo àwọn alága ìjọba àbílẹ̀ àwọn akọ̀wé wa tí wọ́n wà pẹ̀lú wa Iléṣà ni àti gbogbo àwọn tí wọ́n tún bẹ pẹ̀lú yín àpadà sí ẹ̀ òròlú àpadà sí aburú òní tọ́ sí yín ọ̀la àti tóbi ọlọ́run bí mo ṣe ṣe ọ̀kárí gbogbo àwọn tí wọ́n ń darí ìjọba ọdọ́dọ̀ màmá wa alájà bnc ti iléeṣẹ́ kọmíṣánná wa ọlọ́njẹ́ ní àṣeyọrí dáadáa ọlá títóbi ọlọ́run ní àdásàlẹ́sà àmírù hajj wa àwòkọ́ṣe dáadáa òun ni ọlọ́run ṣe àmín ọba tí ó ṣe àmírù wa báyìí ẹni tọ́lọ́run bá ti ṣe bẹ́ẹ̀ ọlọ́run èé dojú tì í nínú ròyìn tí àdíjà fi ròyìn ànábì ọlọ́run ò lè dojú tì ọ ọ̀nbẹ lára àmírù wa ọlọ́mọdé ojú tì yín ọlọ́mọdé ojú tì yín ọlọ́mọdé ojú tì yín gbogbo alálàájì wa pátá ọba tó ń bọ adébí ìpadà sílé wa yóò rọrùn mọ̀sánúà fún akọ̀wé wa náà àpadà sí aburú kò ní tọ́ sí yín o yóò túbọ̀ máa fi sẹ́nà yìnyín bàbá olówó alọ́jẹ́ máa máa ṣe o kò dàrú máa ń lọ ọ̀la àánú ọlọ́run aláàjì wa Abdul Wasi àwọn ọ̀gá òní bínú kí n ṣàdúrà fún ajá Abdul Wasi. àjọ ọdún wá sí ẹnjìnì nù ọ kan ọlọ́run níjọ́ ọlọ́kí o ọlọ́run máa lékún dáadáa yín ọ̀la àti tóbi ọlọ́run ọ̀la àánú rẹ̀ ẹ má nà létí àtọ̀ lọ́rẹ̀ ẹjọ́ wo tí ó túbà tán àdó ẹ̀yìn ìrólélẹ́wọ̀n ọlọ́run ó gbàdúrà wa bàbá wa tí wá fi tí kò mí létí tí mo ṣe wá sí ní kí n tó fún náà tó ní ṣe fún àdúrà lórí ìnàrúbà yìí gbogbo alálàájì náà aji á ama bá ní rántí àmírù àti gbogbo kọmísánná wa ó gomina dórí gómìnà ẹ máa rántí wọn nínú àdúrà abájá rántí ájì ká máa rántí wọn nínú àdúrà ọlọ́dà kò mọ́sálá ìgbàdúrà ẹnì kọ̀ọ̀kan yín ọ̀la àti tóbi ọlọ́run gbogbo ètò ẹ̀ tí ń bá bọ̀ ọlọ́run yọ yọrí èyí náà yọrí lọ sí dáadáa rí ọlọ́run yọrí sí dáadáa fún wa wọn a máa ṣẹlẹ̀ ìlú pé àṣeyọrí yín láyé ọ̀la àti tóbi ọlọ́run ọ̀la àánú rẹ̀ ọ̀la aláhìláhìlá Allahumma ansur al واغسل الصليب وصلي به ودمر اعداء اللهم دمر اعداء اللهم دمر اعداء اللهم انصر اخواننا في كل مكان اللهم انصر اخواننا في كل مكان اللهم انصر اخواننا في كل مكان ربنا اتنا من لدنك رحمه وهي لنا من امرنا رشدا ربنا اقسم علينا ربنا ربنا آتنا من لدنك الرحمة وهي لنا من أمرنا رشدا وأي لنا من أمرنا رشدا ربنا أصرف علينا الصبر وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين وانصرنا على القوم الكافرين اللهم ارحم أموات المسلمين اللهم ارحم أموات المسلمين الذين شهدوا لك بالوحدانية وبرسولك بالرسالة وماتوا على ذلك اللهم اغفر لهم وارحمهم واعف عنهم واكرم نزلهم ووسع مدخلهم واغفر لنا اللهم اذا سرنا الى ما صاروا اليه وصل اللهم على سيدنا محمد وعلى اله وصحبه اجمعين